lẹ́ẹ̀kan mo sọ fún yín pé a ní àwọn èèyàn àwọn ẹni bí ẹni àwọn èjìká tí ò jẹ́ ká ṣọpọ́ lẹ́rùn wa ẹ ká sàn ẹ ká sàn orúkọ yín àti ohun tẹ́ ẹ̀ ń ṣe. orúkọ tèmi ni Fúnmi Awẹ́lẹ́wọ̀ àti gbogbo àwọn èèyàn mọ̀ sí mọ́rí òṣèré orí ẹ̀ fi sílẹ̀ sí lẹ́yìn ẹ má ìbú mi ìbú mi tẹ̀sẹ̀ ló sín ẹ ìbú mi o ní ìbú yìí kankan náà là ń sọ yẹ kí wọ́n rí mi bí ilé mi eré eré orí ìtàgé rè mi kì í ságẹ̀ tún tata yìí síta ṣọ́ọ̀fù. ẹ ìbú mi o kàkẹ́ náà láti sọ ẹ wá jẹ́ pé bó ni Omidan Ọláyínká ṣe jẹ́ sí àti pé yóò tó ọdún mélòó tẹ̀ tí Omidan Ọláyínká. ọ̀rẹ́ mi ni dada Omidan Ọláyínká ọ̀rẹ́ mi tí mo ti mú rè tí mi ò bá ní ṣe mistake àti tọdún márùn-ún. ọdún márùn-ún kí wàá lè sọ nípa Omidan Ọláyínká ẹni tó máa ń lọ fún nǹkan tó fẹ́ ó wà focus tó bá fẹ́ ṣe nǹkan ó máa ń make sure pé òun ṣe in fact àìmọye ìgbà ni mo máa ń sọ fún pé ah mo máa ń ó máa ń wù mí kí n tún ní strength ire ìrìn she is a strong woman. kí wàá lè lè sọ nípa àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá. àṣà àti ìṣe wa kan tó dáa ni tí mo lè sọ náà nàbí bí èwo ni mo ti bẹ̀rẹ̀ bóyá kí n bẹ̀rẹ̀ bí oúnjẹ ní bí yorùbá ló dà aṣọ wa dùn mú yẹn kàn èdè wa lọ́lọ́wọ́ fi ṣèdájọ́ bí gbogbo wa bá dàgbà dàgbà tá a bá rí jà rẹ̀ èdè yorùbá ni oúnjẹ wa náà tún dùn ṣé tọkà la fẹ́ sọ ni. ti gbẹ̀gì. ẹ yóò yẹ yẹn ní yẹn lẹ. bàbá kùlà. iye yẹn. tá a bá pè yín ní ọjọ́ mi ẹ̀ mọ̀ jẹ́ wa ẹ̀ sí bú abẹ́sẹ̀ bú wa lónìí. màmá jẹ́ nǹkan tó yẹ ń bí ní pé mo fẹ́ jẹun lẹ́kọ̀ọ́ mi kọ́ mi.